Àtàbàtúbú olórí Olúwakẹ́mi àwọn ọ̀tá yín nírú ẹ̀yin lórí mo máa yí níke mo dẹ̀ tún máa yí ní padà kégun bá dénú aṣọ níṣe lé pàǹdà ẹ̀rà ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ má fẹ́ de olómi kọrin àwọn ìmọ̀ ló kà ẹ̀rà sí yọ̀ ọ̀kan kí mẹ́ bá kàwé mo kọgbọ́n orí mi kí n bá wí mẹ́gbẹ́ ìbò ẹ̀rà àṣẹjọ́ mi ọdún ṣẹ́jú yà ni òbí mi fi tọ́ mi ṣùgbọ́n mo dúpẹ́ torí méyọ ọmọkọ́mọ mẹ́fẹ́ọ́ mẹ́parọ́ méjalè mégbébọn mo ti jìyà mo ti gbọ́n mẹ́ẹ̀ ṣe bọ̀lọ̀ mẹ́ẹ̀dẹ́ ṣe bọ̀tí mọ́yọ̀ láyọ̀ ju yayọ̀ làkèrè fi dálùtì ìyẹn olówó ayọ̀ mayọ̀ lé jojú mi rojú jẹ ní tèmi o àfi kí mi jẹ gbajú kéjẹ sàláàdì ìyẹn ni mo mọ̀ jíjẹ kìtì lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ náà ni mo ṣe ajẹ́ òyìnbó lólóyìnbó èmi ni mo lèdè mi kí mi báyé lòdè mi ìyá ayé mi ṣe mí ìwọ kí ọmí bínú sàpọ̀nà láàpá ọ́ mẹ́kàn yẹbi sire èèrà sí yé ọ̀kan ọ̀ jẹ́mi pé dèmi léèrè sèmi ikọ̀ mọ̀mọ́lé kí ọsán lọ bí ẹyẹ kó ṣeré kó gbàgbé ulé nìkan yé torí adùn kí mi yá gbé sí dálẹ̀ àjòdè edùn títí kí n fẹ́ mú mi mọ́lẹ̀ kí mi ra amẹ́ríkà má la sòdè mi níbẹ̀ oríire hàn yé burú kí n fẹ́ mú mi mọ́lẹ̀ òyìnbó òṣèré kí n mi pọ́n lé mo yé fi sọ̀rọ̀ màá tún fi léyìn léré ògì ìdíjẹsà òun ni mèrè lúlé arọ àjì kọrẹbẹ kọlá bèrè mẹ́ra fòòsì ju èlé bàbá mi mo yé fi yangàn torí bẹ́ẹ̀ ni wọ́n ti bí mi this is my mother tongue don't get me wrong i am an indigene i can prove things strong i been preparing for this for all so long it depends on my life i compose this song school ló wù mí ṣùgbọ́n kò ságbára ó wù mí gidi gan owó ló dá mi lágara i speak in tongues ẹ̀ẹ́rì kó lágbára àwọn okú bá wọn fún help àwọn alágbára wọ́n ti rò wípé ẹni tí kò rówó kàwé kò lè jẹ́ nǹkan kan nínú ìgbésí ayé ọlọ́run tó dé lówó òun ló dá tálákà ènìyàn lèmi náà mo sì ń bọ̀ àfọwọ́ dára mo ti gbé yìnbó bẹ́ẹ̀ méje tàbọ̀ mọ́. Ah,